صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أدعو فون الله وبا أترى إكي الله واتي غير فون سواجه النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́lọ́n kò fi kẹ́yì يعني إليني حلقة إليك و لأنه لمعية ترى لمعية الاعتقاد الهادي إلى سبيل الرشاد للإمام آه، موفق الدين عبد الله بن أحمد بن محمد بن قدامة المقدسي عليه رحمة الله آه، بتيما قالني هناني آه، قوله فمما جاء من آيات الصفات قوله تعالى ويبقى وجه ربك وقوله تعالى بل يداء مبسوطتان الشيخ موفق الدين ابن قدامة عليه رحمة الله باتوان باوان àwọn sífà àwọn yẹnì tíra wọn tí wọ́n kọ́ Lumatul I'tiqad wọ́n ń sọ nípa àwọn sífàtù ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ni wọ́n sọ pé famimma ja'a min ayati sifat qawluhu ta'ala wa yabqa wajhu rabbika wa qawluhu ta'ala bal yadahu mabsutatan. وقوله تعالى إخبارا عن عيسى عليه السلام أنه قال تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك وقوله تعالى وجاء ربك وقوله تعالى هل ينظرون إلا أن يأتيهم الله شيخني famima jaa min ayati sifat nínú àwọn àyà tó wá látinú alqur'an tó ń jẹ́ àwọn àyà tó sọ nípa ìròyìn ọlọ́run ọba qawluhu ta'ala òun náà ni gbólóhùn ọlọ́run tó sọ pé wa yabqa wajhu rabbika ọlọ́run ní kullu man alayha fanin olúwa ní gbogbo tí ń bẹ ní orílẹ̀ ayé náà ni ọ̀tàn wọ̀yẹ́bùkọ́ wájú rọ́bíkà yóò aṣẹ́kù ojú ọlọ́run ọba ṣe rí ibi tí sheikh muwafaquddin tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ báyìí òun náà láti máa ṣe àlàyé nípa àwọn ìròyìn ọlọ́run ọba nínú tí a gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí èmi máa ń tẹnu pé tí wọ́n bá wòye dáadáa ní àwùjọ súnà tí a ń gbìyànjú láti súnà nàbì sallallahu alayhi wa sallam àwọn àlàyé nípa rùbùbíyà ẹni pé àwọn iṣẹ́ tọ́lọ́run bá máa ń ṣe àlàyé yẹn wọ́n máa ń wá gé gidi gan ẹnu àwọn àfáà súnà ṣùgbọ́n náà àwọn ẹni tawhid al-uluhiyya ká sin ọlọ́run ọba nìkan oṣù gbogbo tí ń jẹ́ ìjọsìn ká gbé fún àlàyé náà ẹnu àwọn àfáà máa ń lọbẹ̀ gan láwọn àfáà súnà wọn máa ń ṣàlàyé rẹ̀ gan àmọ́ tó ní í ṣe pẹ̀lú àwọn orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn rẹ̀ àlàyé nípa rẹ̀ ó wọ́n díẹ̀ kì í ṣe pé mo ní kò sí o àmọ́ ó wọ́n látara pé àwọn èèyàn wọ̀nyí kì í sábà ní ìkẹnubọ ọ̀rọ̀ yẹn púpọ̀ jù so níbí Sheikh Muwafaquddin wọ́n fẹ́ ṣàlàyé àwọn ìròyìn ọlọ́run ọba fún wa bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ asma wa sifati yìí yẹni pé àwọn yẹni tawhidi al-asma wa sifati nínú tí a gbọ́dọ̀ ní kàkún fún púpọ̀ jù ni a gbọ́dọ̀ ní kàkún fún púpọ̀ jù torí pé kí ni òun náà wà nínú àwọn ẹ̀ka tí tawhidi pín sí àwọn ọ̀nà tí tawhidi pín sí tawhidi rububiya tawhidi olohiya tawhidul asma wa sifat nínú àwọn ọ̀nà tó pín sí náà ni kò wá dáa kí èèyàn gbọ́kàn yé kí èèyàn má gbọ́kàn yé nínú àwọn tawhid mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá ń sọ pé tawhidul asma wa sifat àwọn sifaatu ọlọ́run ìròyìn ọlọ́run ọba ó pín sí ọ̀nà méjì àwọn sifaatu kan bẹ tó ipá ń pè ní sifaatu that àwọn ìròyìn tó ṣe pé ìròyìn that la máa ń pè sifaatu that kí ni ń jẹ́ that òun náà ni yani allati taltazim al-that asifatu dhatiya hiya allati taltazimu al-dhatiya yani pé tábà ní sifatu that yani pé ìròyìn tó yẹ pé tábà fẹ́ ròyìn nǹkan a gbọ́dọ̀ máa ní nǹkan yẹn wà lára nǹkan yẹn nǹkan yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ ni tó bá wà ń bẹ̀ gbogbo gbà náà ní nǹkan yẹn mọ̀ wà lára nǹkan ẹni tá a fẹ́ ròyìn àbí nǹkan tá a fẹ́ ròyìn nǹkan yẹn gbogbo ìgbà ni ó máa wà lára rẹ̀ so yẹn ni pé kódà kò ní yẹ lára rẹ̀ nígbà kan a lè sọ pé ká pín ìyà kó lára ẹnìyẹn nígbà kan ní àsìkò kan nínú àwọn àsìkò ṣé mo ta bá sọ fún yẹn nísìnyí pé èèyàn ó ní ọwọ́ à ń ròyìn rẹ̀ pẹ̀lú pọ́n lọ́wọ́ èèyàn nìyẹn o àsìkò kan ò lè wá dé káwá ní tẹ bá dọ̀dọ̀ rẹ̀ lóru o ẹ̀ ní bá owó lọ́wọ́ rẹ̀ àbí tẹ́ bá dé ọ̀dọ̀ rẹ̀ ní ìdájí kò ní lọ́wọ́ so ìròyìn yẹn gbogbo gbà ní ọmọ wà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà ni mú àbí ká ní pé èèyàn ní ètè ṣùgbọ́n àwọn nǹkan yìí ọ̀yìn ní jẹ́ ìròyìn tó ṣe pé yóò mọ wà pẹ̀lú ẹni tá à ń ròyìn ní gbogbo wọn pè ní sifatu azat tá a bá ń ròyìn ọlọ́run ọba pẹ̀lú àwọn ìròyìn tọ́lọ́run ọba fi ròyìn ara rẹ̀ bó ṣe wà nínú alukur'an àti nínú àwọn hadith anabi sallallahu alayhi wa sallam òun náà ni pé ọlọ́run ọba ròyìn rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn ó ròyìn ara rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn tó ń jẹ́ ìròyìn that ìròyìn tó ṣe pé gbogbo ìgbà náà lẹ́ẹ̀mọ́ bá a ní ara àyàn so bóyá eléyìí náà ni àwọn ẹlòmíì máa ń sọ nínú èdè yorùbá tó mọ pọlọ́ ọba ní ọba zàtíyà kan pọlọ́ ní ọba zàtíyà so ọlọ́run ọba òkúra rẹ̀ ní ọba zàtíyà ẹni kí tí wọ́n bá fẹ́ ròyìn ọlọ́run wọ́n pé ọba tó ní àwọn sifaatu zàtíyà àwọn ìròyìn tó ṣe pé gbogbo ìgbà ní máa ń bẹ lára àyàn tí ò ní kó lára rẹ̀ tó wá pé táwọn yorùbá wá gbà lérò nìyẹn torí yóò ti rí pé ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kéw zàtíyà sọ jẹ́ pé sifaatu zat àwọn sifaatu zàtíyà náà ni wọ́n ń sọ yẹn so ẹni pé kí wọ́n máa wá yan nípa ọlọ́run ọba tó ṣe pé àwọn ìròyìn dà tí a ń bẹ nínú àwọn ìròyìn rẹ̀ so ó ní pé ìròyìn sàtíyà òun náà ni àwọn ìròyìn tó ṣe pé kò ní yà pẹ̀lú ẹni yẹn ní àsìkò kan ní gbogbo ìgbà tá a bá fi ń ròyìn yàn gẹ́gẹ́ bí irú àwọn àpèjúwe tí mo mú wálẹ̀ kan ọlọ́run bá ròyìn ara rẹ̀ pẹ̀lú àwọn irú àwọn ìròyìn yìí so eléyìí náà ń pè ní sifatu that lápèjúwe tá a bá sọ pé ọmọ ènìyàn yìí ó ń rìnà ojú rẹ̀ ní etí rẹ̀ ní sórú ojú rẹ̀ etí rẹ̀ àwọn rẹ̀ ọwọ́ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ inú rẹ̀ ara nǹkan tó ṣe pé àmọ́ rítọ́mì yẹn mọ́ fi ń jẹ́yàn náà nù tó yẹ pé kò ní kù lára rẹ̀ ní ìgbà kan àwọn ìròyìn là ń pè ní ìròyìn zàtíyà yẹn ni pé tá a bá ní àwọn ìròyìn zàtíyà yìí àwọn mìíràn wà ń bẹ tó ṣe pé èèyàn lè rí lójú báyìí nínú àwọn ìròyìn dàtíyà tíyàn máa ní tíyàn ní ń sọ o àwọn mímẹ́ tó ṣe pé èèyàn ò lè rí bí lápèjúwe nìsín ọmọ ènìyàn ní ọkàn yóò ní ìfun ó ní ẹ̀dọ̀ ó ní fùkú so gbogbo àwọn ìròyìn yẹn ìròyìn dàtíyà ni àmọ́ àlè fojú rí so ti ń jẹ́ ìròyìn dàtíyà nù èyí tá a lè fojú rí òun náà ní ká ní èèyàn nímú létí èèyàn ní ètè ṣùgbọ́n àwọn nǹkan yàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé a rí lára nǹkan tá a bá ń ròyìn wọn náà ń pè ní sifatu that ọlọ́run bá subhanahu wa ta'ala òun náà wáá fi àwọn irú àwọn ìròyìn yìí ó fi ròyìn ara rẹ̀ náà ni ó wà nínú ibi tí mo kà ní ìsìn nínú tíra al-imam Wafaquddin wọ́n ní wa yabqa wajhu rabbika ọlọ́run bá ní kullu man alayha fanin ló ní gbogbo nǹkan ní ọ̀tàn ní suratu rahman wọ́n ní wọ́n yabqa yóò wá ṣẹ́kù wajhu rabbika ojú ọlọ́run ọba ojú ọlọ́run yẹn ni pé iwájú alwajhu iwájú union ni ó ṣẹ́kù ẹni kí tí gbogbo nǹkan bá tán ojú ọlọ́run ọba yóò ṣẹ́kù níbí yìí ọlọ́run ọba ń ròyìn ara rẹ̀ pé ojú òun òun lójú òun ní iwájú ó ní iwájú so eléyìí òun là ń pè ní sifatul wajhi sifatul alwajhi ẹni pé athbata allahu li nafsihi sifatul wajhi olúwa bá fi ìròyìn ojú ó fi rinlẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n kan náà al-imam wafaquddin wọ́n tún ní pé bal yada'u mabsutatan síwájú kí n tó débẹ̀ yẹn nínú àyà yìí nìkan ni ọlọ́run ọba ti ròyìn ara rẹ̀ pẹ̀lú ojú ọlọ́run ọba tún ròyìn ara rẹ̀ níbòmíì ipe إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا Olúwa bá ní àwa ń fún yín ní oúnjẹ yẹn ni pé àwọn tó bá ń jẹ́ olùṣerere tí wọ́n ń tọ́ àwọn èèyàn tó ń bọ́ àwọn èèyàn tó ń ṣàánú àwọn èèyàn wọ́n wá máa sọ pé oúnjẹ tá à ń fún yín yìí lẹ́wọ́ jìhì láà nítorí ojú ọlọ́run ni inú alukur'an lélẹ́yìí wà ọlọ́run bá fi rinlẹ̀ fúnra rẹ̀ nìyẹn bákan náà ọlọ́run bá tó ń sọ pé illa ibtigha'a wajhi rabbil a'la inú suratul layl tó wá ní wala sawfa yarda olúwa ní àwọn tó ṣe pé ojú ọlọ́run ọba náà ni wọ́n máa ń wá kiri ẹni pé ojú illa ibtigha'a wajhi rabbihi bákan náà tó ní kullu shay'in halikun illa wajhahu olúwa ní gbogbo nǹkan yányán náà ni ó parẹ́ ní ọ̀tàn àfi ojú ọlọ́run ọba so eléyìí ó ń túmọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ròyìn ara rẹ̀ pẹ̀lú ojú ni ṣùgbọ́n kan náà nínú hadith anabi sallallahu alayhi wa sallam anabi náà ròyìn ọlọ́run ọba pẹ̀lú ojú kódà èyí tó gbajúmọ̀ jù nínú àdúrà tá anabi sallallahu alayhi wa sallam tó ní ká máa ṣe so níbi àwọn hadith nínú sahih muslim anabi sallallahu alayhi wa sallam sọ pé hijabu onur ipe gàgá tó di ọlọ́run ọba nur ìmọ́lẹ̀ ni láwù kàṣáfàwù tọ́lọ́run bá bá sí gàgá náà yẹni pé tọ́lọ́run fi di ojú ara rẹ̀ ó fi gàgá di ojú ara rẹ̀ tọ́lọ́run bá sí gàgá náà la ahara kọ́tí subuhatu wajihi man taha ilayhi basaruhu ntí ọlọ́run bá bá fi ojú rẹ̀ tó bá sí gàgá yẹn tọ́lọ́run wá wo nǹkan náà direct nǹkan náà nǹkan náà ó sì parun yóò jó yanyan yóò jóná yanyan ni irú ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí anabi musa alayhi salam nígbà tí ó ní òun fẹ́ rí ọlọ́run ọba ó ní rọ́bì ní rọ́bì arini anzur ilayk qala lan tarani walakin anzur lil jabal wa idha istaqarra makanahu fasawfa tarani wọ́n lọ ní Musa alayhi salam ọlọ́run ọba máa ń bá sọ̀rọ̀ ó wá wu ànábì Musa pé òun ti fẹ́ rí ọlọ́run ọba ọlọ́run ọba wá ní kẹ́ a ò lè rí mi o ò lè rí èmi gangan ò lè rí mi tí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí náà ni mo fẹ́ àmọ́ pé o fẹ́ rí mi ò lè rí mi àmọ́ tó wáyé pé ọba fẹ́ rí èmi ọlọ́run ọba máa wo òkè yìí máa wo òkè nígbà tó bá wo òkè tó wá ṣe pé òkè yẹn tó bá wà bó ṣe wà náà tí nǹkan kan ṣẹlẹ̀ sí ajẹ́pọ̀ lérí mi nù walamma tajalla rabbuhu lil jabal sarra dakkan Allahu akbar nígbà tí ọlọ́wọ́n bá wọ́n ẹ̀rí pé wọ́n á ní pé walamma tajalla ẹni pé ọlọ́wọ́n bá ṣí gàgá ṣàlàyé fún wa nínú hadithi nínú sahih muslim tí mo wí náà ni o gbà tọ́lọ́wọ́n bá ṣí ojú rẹ̀ sí òkè tọ́lọ́wọ́n wo òkè direct òkè sì fọ́ sọ̀rọ̀dà kan ló sì fọ́ wọ́n ní wà kharra Musa sa'iqa anabi Musa ó sì dákú lọ gbọ́nàgàdàn so náà ni anabi ń sọ níbi pé hijabu un-nur ipe gàgá tó di ojú ọlọ́run ọba ìmọ́lẹ̀ ni o ìmọ́lẹ̀ ló ní gàgá tọ́lọ́run fi di ojú ara rẹ̀ ni pé ìmọ́lẹ̀ yẹn pọ̀ ìmọ́lẹ̀ tó fi di ojú ara rẹ̀ láwọ́ kà ṣàfàwọ́ tọ́lọ́run bá ká ìmọ́lẹ̀ yẹn kúò la aharaqat subhatu wajihi bí a fẹ́ lò gàgànù àwọn ìmọ́lẹ̀ ojú ọlọ́run ọba ìmọ́lẹ̀ ojú ọlọ́run ọba yóò sì jó haraqat yóò jó mẹ́ta á ilẹ̀ yìí bá sọ̀rọ̀ ohun tí ọlọ́run bàbá wò tọ́lọ́run bàbá fi ojú rẹ̀ yẹn wò tí a fẹ́ níbi àdéhìí yẹn pé ọlọ́run ọba ó fi nílẹ̀ fúnra rẹ̀ ipe òun òun ní ojú tó bá kan náà hadith anabi sallallahu alayhi wa sallam òun náà fi rìnlẹ̀ pé ọlọ́run ọba ní ojú tó bá kan náà tí a bá tún lọ léwu náà hadith mi hadith ń bẹnu àwọn àdúrà tí anabi sallallahu alayhi wa sallam tí ọkọ wa bí ká ṣe òun náà ni pé kí ọmọ sọ pé allahumma as'aluka lazzata nadhari ila wajhikal karim allahumma pé as'aluka Allahumma mo bẹ̀ ìwọ ọlọ́run ọba ladhata nadhari kó fún mi ní adùn wíwo ila wajhika ojú ìwọ ọlọ́run ṣẹ́ni pé hadith tí mo kà yìí àti àwọn ayé quran tí mo ti kà ó ń fi rinlẹ̀ pé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó ní ojú ni ọba tó ní ojú ni so nínú ojú táwa ń ṣàlàyé yìí àwọn kan wọ́n ń takò nínú àwọn Mu'tazila so àtàwọn míì náà so bẹ́ẹ̀ náà ni àwọn Rafida àwọn náà takò so gẹ́gẹ́ ni àwọn Khawarij so gẹ́gẹ́ náà ni àwọn Ibadiyya wọ́n takò tí ń jẹ́ sifatul wọn ò gbá wọlé wọ́n ní pé Ọba kò ní ojú so wọn kì í ròyìn Ọlọ́hun Ọba pẹ̀lú ọba tí ó ní ojú so bóyá ni pé wọ́n máa yí àwọn ìròyìn yìí padà so kọ́ra ìròyìn tó ṣe pé ní àwọn orúkọ tó ṣe pé àyípadà tó ṣe pé kò bá èdè lárúbáwá gangan mu so náà làwọn afáàfin ṣàlàyé pé a lè mọ ẹ̀sìn a lè mọ ìròyìn ọlọ́wọ́n ọba ju tó ní ìròyìn ara rẹ̀ lọ àwọn wàá tu pé ìròyìn tí nje jẹ́ ojú ipe dátù ọlọ́run ọba náà ní ń jẹ́ ojú rẹ̀ so pé dátù ọlọ́run ọba náà ní ń jẹ́ ojú so bẹ́ẹ̀ sì ni ojú yàtọ̀ yẹn ni kò ní ni gbogbo òun ni ọlọ́run gangan ní ń jẹ́ ojú pé ojú ni so irú eléyìí ó yàtọ̀ pé ọba ní ń jẹ́ ike ojú ọlọ́run ní so ní pé ọlọ́run ọba subhanahu ipe ojú yẹn ojú láàmà fi tu pé ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n wà ní pé táwọn bá fẹ́ tu wọn ní kullu shay'in halikun wọn ní gbogbo nǹkan ní ó parí yẹn illa wajhuhu àfi ọlọ́run gangan àwọn afá súnà wọn dá wọn lóhùn wípé ṣé ẹ̀yin lẹ́ẹ̀mọ ọ̀rọ̀ ọlọ́run ju ọlọ́run lọ ni ẹ̀yin lẹ́ẹ̀mọ túmọ̀ rẹ̀ ju ànábì sallallahu alaihi wasallam lọ torí kò sí hadithi kan tánàbí ti ṣàlàyé ipe ojú yìí o ìtumọ̀ rẹ̀ ní ń jẹ́ dáàtú Allah gangan ní ń jẹ́ bẹ́ẹ̀ so kò rí bẹ́ẹ̀ so túmọ̀ sí pé ojú náà ni ojú yẹn ń jẹ́ gbangba wájú náà wájú náà ni wájú ń jẹ́ a lè yí padà ká ní a fẹ́ fi nǹkan míì rọ́pò rẹ̀ so ẹ wo gbogbo àwọn nǹkan tí a ti ṣe lálàyé nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí àwọn sọ̀hábà tó wọ́n sì máa béèrè lọ́wọ́ ànábì torí tán bá béèrè wà láyà rè tán bá béèrè àrè àwọn àrèbí tán ti ń béèrè pé ah ṣé ojú yìí sọ́nà ni ń jẹ́ ìtumọ̀ ojú ni àbí ojú náà ni ń jẹ́ ojú ìtumọ̀ rẹ̀ náà ni pé n ti ń jẹ́ gbangba iwájú náà ni ń jẹ́ gbangba iwájú náà ni iwájú tó ti ọlọ́run bá fi ṣèròyìn ara rẹ̀ so kí asàkíyèsí àìlómi tó bá tún fẹ́ tú àlọ́wájẹ wọn ni janib ẹni pé side ẹgbẹ́ kan sùúrù àwọn yẹn wọn ní nínú èdè lárúbáwá tó bá ní wájú hadi ilmasala kada wa kada wọn wà ní tẹ́bá wo ẹgbẹ́ yẹn ni pé ẹgbẹ́ ọ̀rọ̀ yìí apá kan masala yìí yẹn ni pé apá kan nínú ọ̀rọ̀ yìí tó wà ní torí náà ni pé tí wọ́n bá ní wájú bimana ba'd yẹn ni pé wọ́n ní apá kan ni nínú ọlọ́run ọba sùúrù eléyìí wọ́n ta ko anabi sallallahu alayhi wa sallam fi kọ́ àwọn sọ̀hábà rẹ̀ sòwò náà ni pé anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yí àwọn sọ̀hábà pé ọlọ́run ọba la'ul wajh ó ní ojú àmọ́ ntí alùsùnà kan gbàgbọ́ nípa pé ọlọ́run ọba ní iwájú sòwò náà ni wọ́n nígbàgbọ́ sí àwọn ìròyìn yòókù náà kí ni nǹkan náà òun náà ni pé wọ́n nígbàgbọ́ pé bí anabi sallallahu alayhi wa sallam ṣe fi ẹni pé wọ́n gbà pé sọ́nà tí lóun ní náà ni ó ní náà nìyẹn ṣọ́gẹ́ bẹ́ẹ̀ náà tún ni àyà kejì tí alimami muwafaquddin ibn al-maqdisi alayhi rahmatullah tí wọ́n tún mú wá pé bal yadahu mabsutatani bal yadahu mabsutatani olúwa ní ìyà ọwọ́ òun ọlọ́run ọba mabsutatani ọwọ́ tí ọ yà ní ọwọ́ tó yà kalẹ̀ ní tí máa ń ná yunfiqu kayfa yasha aw tunfiqu kayfa yasha ọlọ́wọ́n ọ̀hún yẹn máa ń ná bó ṣe fẹ́ ni ẹni bí kò sí bí tọ́lọ́wọ́n ọba ò lè fún yàn so níbí eléyìí náà tó ń jẹ́ ìròyìn kan nínú àwọn ìfinrinlẹ̀ pé ọlọ́wọ́n ọba ní ọwọ́ méjì níbi táwa lè wọnú suratul Maida ó ní ọlọ́run ní àwọn kẹfìrí wọ́n ń sọ pé yadullahi maglula wọ́n ní pọ́ ọlọ́run ọba ìpè ọwọ́ rẹ̀ ọkàkù ẹni pé ọlọ́run ọba tí ò lè ná kò lè ná òkè kò lè ọwọ́ rẹ̀ ò lè náwó ọlọ́run ọba ní bal yadahu mabsutatani yunfiqu kayfa yasha pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwọ́ rẹ̀ yẹn ọwọ́ tó yà á lẹ̀ ní ọwọ́ méjèèjì tunfiqu kayfa yasha ìmọ̀ náwó bá ṣe wù ni so níbí yìí náà ọlọ́run bá fi rinlẹ̀ fúnra rẹ̀ pé òun ní ọwọ́ nínú ayé al-Qur'an yìí náà ẹ̀ tún mú bómi ọlọ́run tó ń sọ bómi pé ma mana'aka an tasjuda liman khalaqtu biyaday ọlọ́run sọ fún ẹnà ó ń sọ fún ibilis ìyẹn aṣaitan nígbà tí ọlọ́run bá ní kó tẹríba fún anabi adam tó lóun ọgbà tó lóun wá bínú sí ọlọ́run ní ma mana'aka an tasjuda liman khalaqtu biyaday kí ló dé tó fi kọ̀ láti tẹríba fún ẹni tí mo fi ọwọ́ mi dá ẹni tí mo fi ọwọ́ mi dá kí ló dé tí ò fi gbà so níbi ẹni tí mo fi ọwọ́ mi dá ọlọ́run ẹni tó ń fi ọwọ́ òun dá ó mì pé ọlọ́run bá fi ọwọ́ rinlẹ̀ fún ara rẹ̀ bákan náà tó ní awalam yarau anna khalaqna lahum mimma amilat aydina an'aman ipe àwọn ọmọ ènìyàn ṣé wọn ò ronú kan wòye ni ipe a dá wọn a dá fún wọn àwọn nǹkan tó ṣe pé wọ́n fi ń gbádùn nínú nǹkan tó ṣe pé àwọ ọlọ́run la fọwọ́ ara wa dá àwọ ọlọ́run la fi ọwọ́ ara wa dá so bákan náà ọlọ́run bá tún sọ pé tabarakalladhi biyadihi almulk mímọ́ fún ọba tó ṣe pé ọwọ́ rẹ̀ náà ni ọlá wà eléyìí ó wà nínú ayé al tó fi rinlẹ̀ kọ́lọ́run bá ní ọwọ́ ó ní ọwọ́ méjì ṣùgbúrú àwọn nǹkan yìí ẹ̀rí kọ́ lọ́n tó ní ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ wúrú àwọn àyà yìí lè yóò fi gbà pípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ní ọwọ́ ni ẹ̀rí kí mo wá ṣàlàyé lẹ́ẹ̀kan ìpìtọ̀ tábàtẹ̀ ní pé ọlọ́run ọba ó ní ọwọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ṣe nípa títí ojú tí wọ́n ń yí ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń yí títí ọwọ́ náà tó máa fẹ́ yọ tó máa fẹ́ túmọ̀ ọwọ́ wọn ni àwọn ò ní sọ pé ọlọ́run ọba ní ọwọ́ kí bóyá ni pé àwọn máa sọ pé agbára ọlọ́run ọba so eléyìí kò sí tó fi rújú pé ó tako nǹkan tí aya alukur'an ń gbé wá ó tako ìtumọ̀ alukur'an kátẹ́ wá ní pé àti ẹ̀ wá rí ìtumọ̀ rẹ̀ ìpè ìtumọ̀ tó wà lọ́wọ́ kankan la fẹ́ tú ṣebí anabi sallallahu alayhi wa alihi wa sallam ó máa ń ṣàlàyé fún àwọn sàhábà rẹ̀ tó ń jẹ́ ìtumọ̀ aya alukur'an tó bá fẹ́ kọ́ wọn so tánàbí ń sọ fún wọn tọ́lọ́ ń kọ́ wọn ní aya tánàbí ń kọ́ àwọn sàhábà ní aya yìí pé tabaraka alladhi biyadihi al-mulk tí mímọ́ ọlọ́wọ́n ọba ọba tó ṣe pé ọwọ́ rẹ̀ ní ọláwà so wọn ò pé yadihi mánà pé agbára pé alquwa gẹ́gẹ́ báwọn tí wọ́n ń yí ìtumọ̀ rẹ̀ ṣe máa ń yí so òun náà ni pé ìlànà ahlus-sunnah wal jamaa òun náà ni pé wọ́n yuthbituna sifati Allah gbogbo àwọn ìròyìn ọlọ́wọ́n ọba wọn ò fi rinlẹ̀ pé ṣọ́lọ́n lóun ní kinní yìí ni ó ní náà nìyẹn àmọ́ tí wọ́n kàn ṣe ni pé min duni tashbihin wọn ò ní fi wé tẹnìkankan o yẹn ni pé tá a bá ń sọ pé ọlọ́run ọba ní ojú gẹ́gẹ́ ìsọ́lẹ̀ kankan ọlọ́run níwájú ṣé iwájú yẹn a fi wé tẹ̀dá kankan o pípé ìtumọ̀ rẹ̀ ni pé irú iwájú tiwa yìí náà ni náà ẹ gbọ́dọ̀ fi wé iwájú ẹnì kankan so torí pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ń lọ́ mọ bí iwájú yẹn bó ṣe rí lọ́dọ̀ ara rẹ̀ so ìyẹn náà àwọn afáàmọ́ ń ṣàlàyé pé kò sí takò kankan nínú làákàyè tí a bá ń tẹ́ bára ẹni tó ṣàlàyé rẹ̀ fún yàn dáadáa tá a bá ń sọ pé iwájú tàwọn èèyàn nísìn àwọn ènìyàn a mọ bí iwájú wa tiwa ṣe máa ń rí ǹjẹ́ a lè fi iwájú tiwa ṣá lè fi wé iwájú ẹ̀dá ọlọ́run ọba mi bóyá bíi erin ṣá lè fi iwájú tiwa wé iwájú erin kọ́lá ẹ̀sìn ṣá lè fi iwájú wa wé iwájú ẹ̀sìn so kọjọ́ra wọn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni káwa ní kọ́lá ìfúnka tó sọ pé ìfúnka máa ń sọ pé iwájú bóyá ọkọ̀ ẹni pé bóyá ọkọ̀ ṣé a lè fi wájú rẹ̀ ká fi wí wájú táwọn èèyàn ẹni pé jẹ́ kí n wájú ọkọ̀ rẹ̀ jẹ́ n wájú ọkọ̀ rẹ̀ ṣó ká lè fi wé tàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká sọ fún wa pé tá a bá ń sọ pé ọlọ́wọ́n ọba ó fi wájú rinlẹ̀ fúnra rẹ̀ kò gbọdọ̀ mọ́ takò láká ìwà pé àà bó láṣẹ mọ́ ọlọ́wọ́n ọba níwájú táwa ni máa fi wé téèyàn báwọn so ń ni pé gbà pọ́lọ́wọ́n ọba ni àmọ́ bó ṣe rí gangan fi sọ́dọ̀ ọlọ́run ọba òun ló mọ bó ṣe rí àwa gbọ́dọ̀ nígbàgbọ́ sí i a sì gbọ́dọ̀ máa wádìí káàkiri pé báwo ni ó ti ṣe rí gan-an tí báwo ni wájú yẹn ṣe rí gan-an so kódà àwọn yorùbá tó máa ń sọ wọ́n ní wájú ilé lọ́gbà wọlé àbí ẹ̀yìn ilé lọ́gbà wọlé ṣéwájú ilé a lè fi wíwájú táwọn èèyàn kò jọra wọn à tòun náà ni pé burú àwọn yìí ní tí a fi máa rí pé táwọn afásúná bá ń ṣàlàyé pé ibi tọ́lọ́run bá fi ọ̀rọ̀ rẹ̀ sí náà ni ẹjẹ́ ká fi sí bẹ́ẹ̀ náà ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì tí Imam Wafaquddin tí wọ́n sọ nínú hadith nínú ọ̀rọ̀ yìí nínú ipa nípa pé bal yadahu mabsutatan tí wọ́n fi rinlẹ̀ pé ọlọ́run ọba ọba tó ní ọwọ́ ni tó yẹ ni pé ọwọ́ méjì sí ni ọlọ́run ọba ní so bákan náà tá a bá ń sọ̀rọ̀ ìyẹn ọlọ́run ìròyìn ọwọ́ ọlọ́run ọwọ́ rẹ̀ yìí a gbọ́dọ̀ gbà pé ọwọ́ méjì ni ọwọ́ méjì lọ́lọ́run ọba ní so bákan náà méjèèjì wá ní ọwọ́ ọ̀tún ni yaminu rahman malaha saha so yẹn ni pé malaha ọwọ́ ọlọ́run ọba ọwọ́ ọ̀tún rẹ̀ ó kún kẹ́kẹ́ láti máa fi ta àwọn ọmọ ẹ̀dá mẹ́niyàn lọ́rẹ̀ so anabi sallallahu alaihi wasallam ni ó sọ bẹ́ẹ̀ nínú hadithi rẹ̀ so bákan náà kọ́lá anabi tó sọ pé kílta yẹdẹ láì yẹminu kílta yẹdẹ láì yẹminu kúṣẹ́ tó rí ọlọ́run ọba ní innal muqsitina inda Allahi ala manabiri min nurin an yamin rahman wa kilta yadayhi yaminun olúwa ní ṣe rí àwọn tó ń jẹ́ olùṣe dọ́gbadọ́gba àwọn tí wọ́n ṣẹ̀sìn rí láyé wọ́n wà lórí ẹ mímbàrí kan mímbàrí ìmọ́lẹ̀ ni an yamin rahman lápá ọ̀tún ọlọ́run anabi sallallahu alaihi wasallam lórí bẹ́ẹ̀ o hadithi yóò wà nù ẹni sahih muslim ó wà ní wa kilta yadayhi yaminun ọwọ́ ọlọ́run méjèèjì yẹn sì ní ọ̀tún ni ọlọ́run ọba ní ọwọ́ òsì ọ̀tọ̀ ni méjèèjì so eléyìí ntí anabi sọ̀rọ̀ sálàmù ṣe lálàyé fún wa lélẹ́yìí tó bá ṣe pé ọwọ́ yẹn bá ṣọwọ́ ni anabi ò ṣàlàyé rẹ̀ fún wa so eléyìí túmọ̀ sí pé mùsùlùmí ó gbọ́dọ̀ dúró lérí ibi tí ẹ̀sìn anabi sọ̀rọ̀ sálàmù tánabi bá fi sí gangan kí wọ́n mọ wá wàhálà káàkiri kí wọ́n wá fìtínà látara pé èèyàn ní pé èèyàn ń ronú so ẹ̀kílẹ̀ yìí ó rí báyìí so mùsùlùmí kì í ṣe ẹ̀sìn rẹ̀ báyìí bóyá yìí ó ṣe gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wa alihi wa sallam tó bá ṣe pa wá ní àṣẹbí ká ṣe sọtá bá ń sọ̀rọ̀ nípa owó ọlọ́run ọba yìí náà ìyìn ó sọ pé ọlọ́run ọba nuthbitul yadayni lillah àgbà pé ọlọ́run ọba ní ọwọ́ àmọ́ ọwọ́ yẹn a máa fi jọ ti wá o kí ká fi jọ tẹ̀dá kankan kò sí fi jọ tẹ̀dá so akàngbà pé ọlọ́run lọ́mọ bó ṣe rí gangan so a sì gbọ́dọ̀ takò pé kò ní a sì gbọ́dọ̀ fi jọ tẹ̀dá a máa wádìí pé báwo ló ṣe rí tọ́ eléyìí ni ìlànà hálùsínà tí wọ́n lè jàmáà ẹlòmí tó ra lẹ nílùú yìí náà tó bá mú ni ẹni ká ń kágbà pé ọlọ́run lọ́wọ́ àti lágbọ́dọ̀ fi wéèyàn ọwọ́ tiẹ̀ náà ṣe lè fọwọ́ rẹ wé ọwọ́ ayan ṣẹ̀pọ̀ ayan ní ọwọ́ kálákálá ọwọ́ náà lápè ṣá lè fi wí ọwọ́ tàwé èèyàn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjàpá bí àwọn ìjàpá ó ní ọwọ́ ṣá lè fọwọ́ rẹ wé tiwa so bẹ́ẹ̀ náà ni ẹkùn kìnìún wọn lọ́wọ́ ṣá lè fọwọ́ tiwọn náà wé tiwa ni so òun náà ni pé tábà rí pé àwọn nǹkan yìí kò ṣe fi wé tiwa so ká sọ pé ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ipe ó ní ọwọ́ kálùsí náà wá sọ fún wa pé ká má fi wé ọwọ́ ẹ̀dá kankan kò sí nǹkan tí ó burú ń bẹ so eléyìí ni inshallah tó bá tún di ní ìgbà míì a tún máa bá tíra náà lọ kábíọ́lá ọba subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbóyè ẹ̀sìn rẹ̀ fún wájú báyìí lọ kí ó sì mú ẹ̀ṣẹ̀ wá dún lórí òdodo. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك